هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة عباد الله eléyìí ní pèpè èyí tá a dojú ẹ̀kọ́ gbogbo mùsùlùmí òdodo èyí tó ti gbé ọmọ náà kó tẹlẹ fẹ́ẹ́ rí òtítọ́ tí ó lè sìn ọlọ́run ọba lórí màmọ́dájú ẹ̀yẹ oṣù ọlọ́run kájọba lọ yẹ wípé nínú ti ànẹ́bí ọlọ́gbọ́ọ̀bà nínú àlẹ́ ọ̀sánná ọwọ́ àdínú àwọn ìpínlẹ̀ ẹ̀sìn àti wípé ní tí ọba nínú ànẹ́bí ọlọ́gbọ́ọ̀bà nínú àlẹ́ ọ̀sánná alẹ́ ìgbàgbọ́ ni kákórira irúfẹ́ níbẹ̀ ọwọ́ àdínú dábì súnmọ́ lọ́wọ́ ọba sùpánà ọ̀bùwọ̀tà ara àti pẹ́ẹ́ni tí o bá ní ìgbà nẹ́bí sallallahu alaihi wasallam ó ti ní ìròyìn kan nínú ìròyìn àwọn mọ̀lẹ́bí yìí nípa pípọ̀ ìrànlẹ́bí. bẹ́ẹ̀ dẹ̀ ni Allah ó ti di oyè wáyé pé fẹ́ràn mọ̀lẹ́bí yìí ti dárìkìlì asfali minan nar wọ́n máa wà nínú ìsàlẹ̀sàlẹ̀ náà ẹ̀rí ẹ̀yẹ ó ọ̀nà ọ̀fà ẹni tó tó wo ìgbésí ayé àtẹnì sallallahu alaihi wa sallam àti àkókò táwọn sàhábà lò àtàwọn sẹ́ẹ̀dì ìrúnlẹ̀ àwọn ọmọdé wa àwọn sàádé àtàwọn kúkú kéwú lọ́dọ̀ àwọn ọmọdé wa àwọn sàhábà gbogbo àwọn ọmọọmú mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀yẹ ẹ̀rí tọ́ba bẹ̀rẹ̀ sí ní wo ìtàn yẹn lọ títà fi pé ọgọ́rùn-ún mẹ́ta àbọ̀ ìyẹn tí ọ̀rọ̀ àfi fi ìyẹn ti jọ èyí tá a padà kà pé ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínlẹ́ ní ogójì yóò rí pé kò sí ẹnikẹ́ni nínú àwọn ẹni tó ti ṣáájú yìí tí wọ́n jẹ́ mi rè tí wọ́n sọ yìí pé ká sí ọjọ́ ọ̀sẹ̀ àtẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam pàápàájùlọ nírúfẹ́ ọjọ́ tó ti pé wọ́n máa ń pọn rere rẹ̀. àdìmọ́ mùsàkáwì rahimahullah wọ́n ní sẹ́ni alẹ́ kò sẹ́ni kankan tó ṣe nínú òru pé ká ṣe mọ̀lúdí ànábì sallallahu alaihi wa alihi wasallam fún gbogbo àwọn ọgọ́rùn ọdún mẹ́ta àbọ̀dá wí ìyẹn tó ràn fìdí ẹ̀sùn sẹ́yìn tí àwọn ọgọ́rùn ọdún tó lóore ti lọ bí kò dé pé ìṣẹ̀lẹ̀ tó tẹ̀ ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn ni. ẹ rí àlámọ̀rí ká máa ṣe mọ̀lúdí ọ wáyé látọwọ́ àwọn ẹnìkan tó ń pè ní bani alibi bani alibi àwọn ni wọ́n gbajúmọ̀ tó ń pè wọ́n ní alùpàbìmí yìí wọ́n jẹ́ àrọ́mọdọ́mọ àwọn júù àwọn ni wọ́n kọ́kọ́ dá ìka tí wọ́n pè ní mọ̀lẹ́bí ilẹ̀ pé ká máa ṣe ọjọ́ bí ànẹ́bí àwọn ẹni wọ́n pera wọn ní pàbìmí yìí káwọn yẹn fi lé gbọ́rọ̀ sí wọn lẹ́nu bẹ́ẹ̀ lẹ́nu wọn ò fi ń ṣe mùsùlùmí ká máa sọjọ́ bí ohun tó ń pè mọ́lódì kì í ṣe ohun tó gbẹ́kẹ̀rẹ́ àwọn ọ̀sẹ́rì dáná tọ́ka sí nínú sírọ̀ ọlọ́run àti súnà nẹ́bí bákan náà ìfẹ́nu fún àwọn ẹni sáájú rẹ̀ kò dẹ̀ sí sí àfiwé tó lálàáfíà tó wá lórí ẹ̀ kò sí tọ́ka làákàyè tó bá mu bákan náà àdámọ́gbìn ọ̀gbá wọlé ẹ̀rí nígbà tọrọ ti wá rí báyìí àti àdádálẹ̀ èyí tó ṣe wípé àtẹnu àtẹnu rẹ̀. àdìgbọ́n òkun rọ́jà rọ́ṣìmọ̀ òun ni wọ́n tún ṣe wípé wọ́n dà kẹ̀yẹ́ lẹ̀ kó nípìnlẹ̀ nínú òfin ẹ̀sìn tí ó tọ́ka sí kẹ̀yẹ́. nínú ọ̀rọ̀ mi ó ní gbogbo ohun yòówù tí wọ́n bá dálẹ̀ tí wọ́n wá lọ sí sí ẹ̀sìn tí nǹkan yìí ò dẹ̀sìn nípìnlẹ̀ kẹ̀kẹ́ nínú ẹ̀sìn òun ló pè ní àdáda rẹ̀ sọ láìláì ní ìsìnà ni. ẹ wá rí ẹ̀sìn táwọn ènìyàn lọ fi sí yẹn ọkọ̀ pápọ̀ sẹ̀kó nínú kẹ̀yẹ́ ọba àjàkí pé ohun tó ní í ṣe pẹ̀lú ni àbí ìṣe àbọ̀rọ̀ èyí tó hẹ̀ àbí ìlú ẹ̀rí bíbí àyè tá a pè ní àdádálẹ̀ àwọn wọ́n ní sẹ́ẹ̀rí òun ni tọ́lọ́wọ̀n ọba ti lófin nínú ẹ̀sìn. gbogbo ẹ̀ tọ́ bá fi kẹ́kẹ́ sí lọ́hùn sí lófin àníyẹn kódà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni yẹn ń wà wá lórí ọ̀rọ̀ yẹn. ayọ̀ ìbàjẹ́ ọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n lọ kọ́sẹ̀ lọ tẹ́lẹ̀ ká má ká nẹ́bí jáde ní ẹjẹ́ àmà ṣe mọ̀lúdì ìbàjẹ́ ọ̀rọ̀ wọn yẹn máa hàn níbi àwọn ọ̀rọ̀ tí ó lé ní mẹ́ẹ̀ẹ́dógún tá a fẹ́ mú wáyé alákọ̀ọ́kọ́ ṣíṣe mọ̀lúdì ká lọ bá nǹkan ọjọ́ ọ̀bí àtẹ̀rì sallallahu alaihi wasallam agbọ́dọ̀ ju iye wa bí pàtẹ́bí sallallahu alaihi wasallam kò sí kò sì pàṣẹ kéèyàn ṣe torí ẹ̀mí bẹ káàdínlẹ́bí sọ́kọ́ àtàlá tí ó pàṣẹ rẹ̀ tí ò ní ṣe kọ́ pàṣẹ rẹ̀ àwọn sàhábà tí wọ́n kéwú lọ́dọ̀ rẹ̀ wọn ò ṣe àwọn tó tún kéwú lọ́dọ̀ àwọn ẹnìyẹn àwọn ní ò ṣe àwọn ọgọ́rùn ọdún mẹ́ta káàdínlẹ́bí sọ́kọ́ àtàlá tó sàlàyé nípa wọn wípé àwọn yẹn ní àìsòrò nù bó ti wá nù hadith Imran bin tọ́lá ilé ayélu náà ti tọ́kù ní àwọn tó lórí jùlọ gbọ́ràn ọdún tẹ̀lé àtẹ́bí bẹ́ẹ̀ lẹ́yìn náà làwọn tó tẹ̀lé wọn lẹ́yìn náà làwọn tó tẹ̀lé wọn omi ẹ̀kọ́ gbọ́ràn ọdún mẹ́ta àwọn ẹni tá a wí wọn ò bí kò sí pé ní kíkẹ́ hàn lọ́wọ́ àwọn èèyàn kan bá tuntun sáájú àwọn ènìyàn ti fèrè lálẹ́ fi wọ́n tọ́lá àwọn ènìyàn ẹlẹ́sìn ẹlẹ́sìn abẹ́nú àwọn ẹlẹ́sìn òrìṣà làwọn ènìyàn ká wípé ẹni tó bá ya pàtẹ́bí tó ya pa àwọn ẹni tí wọ́n gbà pàtẹ́bí ó ń tọ̀wé lè padà dèrò jàǹdẹ́mọ̀ wọ̀nà ìyá òsì láti fi jáde ọlọ́run ọba àdìgbà ọlọ́run wọ́n mọ̀ yóò jẹ́ ẹ̀kẹ́jọ rọ̀tòwọ́n ní báyìí máa ń sọ̀rọ̀ ìyá nílẹ̀ kúlẹ̀ wọ́yẹ sẹ́lẹ̀ ọ̀wọ́ ìrọ̀ sẹ́lẹ̀ ilẹ̀ mọ̀kìnrin ọlọ́run ní ẹni yóò tọ́ bá ya pa òṣìṣẹ́ lẹ́yìn ìgbà tó ní ẹmọ ti wá kílíà sí ọ̀nà ẹmọ ti kílíà sí wáyé bárò kò sọ́jọ́ ara rẹ̀ téèyàn ọmọ yóò sọ́jọ́ sọ́lọ́ ni sáfẹ́ náà nẹ́bí kan ìjà nẹ́bí ara rẹ̀ kan lọ ni kò sọ́jọ́ ara rẹ̀ ẹ̀ rí ẹni tó bá ya pa nẹ́bí sallallahu alaihi wasallam min ní ẹnì ẹ wá lọ tẹ̀lé lánàá tí e ṣe lànà àwọn onígbàgbọ́ òdodo àwọn onígbàgbọ́ òdodo yẹn òun náà dé àwọn ẹni àkọ́kọ́ táwí yẹn àwọn ọmọ gbé wà nẹ́bí òṣì kẹ́yẹ ìyẹn wà lọ ya pa wọn ọlọ́run ti wọ́n ti bí máa tàwọ́tìlá níwọ̀n tẹ́lẹ̀ yẹn nífẹ̀ẹ́ sí yẹn òun náà ni wọ́n fi jọ̀gá lẹ́sí yẹn ẹ̀rí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yọ wà padà wọ ìjà àdìmẹ́mà ọlọ́run láàmú wọnú ìjà àdìmẹ́mà ọ̀sẹ̀ àtìmọ̀sí rọ̀ fọ́wá níbi tí yẹn kúlẹ̀ sí pẹ̀lú gbogbo lálà sí àtìlẹ́wò àti wàhálà já sábà ní ẹgbẹ́lẹ̀ tí ó burú bọ̀. nínú àwọn ìbàjẹ́ ọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n sọ fún sẹ́ńtọ́ ká ti mọ̀lódì wọ́n ní pé títí mọ̀lódì ẹni tó bá ṣe yóò já sí bẹ́ẹ̀ yẹn ti kó sínú wọn tá nẹ́bí sallallahu alaihi wasallam ní lára nípa rẹ̀ wọn náà ní dídá nínú hadith àrẹ̀ǹgbàdùn ẹ ṣọ́ra yín pẹ̀lú àwọn tuntun nínú àlámọ̀ nígbà náà fi ń fi ẹ̀mí ẹ̀rí fa ilẹ̀ kúlẹ̀ mọ̀tẹ́ta ti gbé dá torí gbogbo àwọn kẹfẹ́ yẹn wọ́n lọ́pẹ́ ládàjálẹ̀ àdádálẹ̀ dẹ̀mí yìí o ìsìnẹ̀ni ìsìnẹ̀dẹ̀mí o á ti olówó rẹ̀ wọnú náà ẹni bá bá ti wọ́n lóde ọ̀dọ̀ onígbàládà lórí ohun tó ń sèyàn nítorí pàṣẹ bí sọ́lọ́lọ́ àdúgbò alágbègbè mọ́ni àdàtàbí àmúrinà àdá mọ́ ẹni ọba náà kẹkẹ lẹnu alámọrí ẹsìn yìí tí ó dẹ sì sínú ẹ a máa dá padà sí ni ẹni tí wọn bá gbọ́ pé ọdún ti yí àlejò sí ni a ó sọ fún àti Ọlọ́run ọba tó kánà tààlà fún èdè rọ ẹjọ ń tọrọ ọba àlejò láre Ọlọ́run ní nàìjíríà yẹwò má àìsímọ́tò lẹ́kùn sí ìnàgbọ́ wà àìsímọ́tò àìsímọ́tò nàìjíríà wọ̀rọ̀ wíyìtò lẹ́kùn sí ìsìlámù ìdínà Ọlọ́run yóò ní yẹ sáré òsálà tó ti ájú ìdágbére ẹ̀rí ìyẹn lálẹ́ àràfà anábì sọ́kòlọ́ ọ̀sálà ọlọ́run sáyà kalẹ̀ fún títí òní òun ni mo gbé ẹ̀sìn yìí fún yín nígbà ọlọ́run tẹ̀ ti fẹ́sìn nìyí ó ti parí ìdẹ̀ra lé yín lórí ọlọ́run ni mo parí ìdẹ̀ra lé yín lórí wọ̀rọ̀ bí ìtúlẹ̀kùn mi ní ìsìlẹ̀ ẹ̀mẹ́dínà mo sì wá yọ irúfẹ́ ẹni tí bá ń sọ pé ẹ̀sìn náà ni wọ́n dáhùn sí pẹ̀lú mọ́tò tí láǹdì ajá tí wọ́n ẹ̀mí wá pé mo ò sí mọ̀ lójú ọgọ́rin ọdún àbí òjì ní ọgọ́rùn mẹ́rin ọdún ajá ti fẹ́ nìyẹn pọ̀ lọ́wọ́ nírọ̀ nìyẹn ẹni tó bá dẹ̀ ti di ọlọ́wọ́ bá nírọ̀ ọ̀sà ìdìbò àgbọ̀sọ lọ́wọ́ nìyẹn ọ̀mọ̀kọ́lọ̀ ọ̀gbìn sọ̀bàrọ̀ ẹ̀rí nínú àwọn ìbàjẹ́ gbúlọ àwọn tó ọlọ́ fún yẹn lè ṣe pẹ̀lú bí ń ṣe ọlọ́run rẹ̀ ń tẹ́gbẹ́ tó nínú sẹ́ẹ̀jọ́ títí máa rẹ ọ táwọn àlè ń pọ̀ ní pé sọ fún wọn máa sọjọ́ òbí rẹ̀ àgùntàlá wa ti jàmbá ọ̀pá mọ́kọ̀ tó fún wa tó lọ fún tọ̀ ń gbìn. àlìmọ́ mẹ́rin rọ̀hìmọ̀ owó ọ̀gáyára nínú àwọn ẹ̀dá máa sọ fún àǹtẹ̀ níbi ìbáyọ̀ wa ni mọ́lẹ̀ kí làwọn ẹ̀gbọ́n sí mọ́ mẹ́rin kì sọ ni wọ́n ni mọ̀ni sẹ́dá àti Islam bìdá ẹni tó bá dá àdáda lẹ̀ kẹ́lẹ̀ sí Islam yàrá ọ̀hà hàtàlẹ̀ kò pé ni ẹ̀ ti fẹ́ àti ìkó oúnjẹ mọ́tàlá ẹ àfọ àwọn olùkà lówó ẹ àfọ àwọn a. kí ni gbogbo eléyìí ni ẹ wá gbà ní ìdẹ́gbẹ̀ owó yẹn náà ẹni tó bá lọ dá kínní kan lẹ̀ sínú Islam tó wá rí pé rere ni ẹ̀dẹ̀ tí wàá sọ pé lè yẹlẹ̀ ọ̀dà rere lílé yẹ wà àǹfààní tó mú wa kọ́kọ́ ní zẹ́ẹ̀mà àdìmẹ́ Muhammad kánà ṣùgbọ́n irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ti ń nìyẹn nípa tẹ̀lé sọ́kọ̀ mọ́ ó ti mi lọ bẹ́ẹ̀ lẹ́ni ọlọ́wọ́ jọlá ní kò rí lẹ́yìn. anabi ó jàmbá òun láyé àtàkàlẹ̀ ẹ̀yẹ ibi ọlọ́run ní àdìmú fẹ́ lórin o ti parí ìdẹ̀rẹ̀ ayé lẹ́yìn lórí. tó lè gbogbo tí ọba ti wá jẹ́ ẹ̀sìn níjọ́ tọ́lọ̀ sọ àyà yẹn kalẹ̀ ọ̀là ayẹ fóònù dìínà kò lè jẹ́ ẹ̀sìn ọ̀la yẹn láyé. àti táwọn ẹbí wọn ti pẹ̀lú ìdìbò àgbà pé kì í sẹ́sìn làwọn ń tẹ̀lé òun. ẹ̀sìn wọn bá ti àti ní oṣù sẹ́sìn sí wàhálà fún gbà ẹ̀ wàhálà ẹ̀ ń tọ́ èsì tún tako òfin ọ̀rọ̀ ọwọ́ àdàbí ẹni pé nìyẹn fi lè sáni hálì pẹ̀lú sísí ó fi ń sọ̀rọ̀ yìí pé ọlọ́run nímọ̀ lóòótọ́ tó sòfin lóhun náà nímọ̀ bí kò ti pín ìmọ̀ tòun gẹ́ ju tọ́lọ́run lọ inú tòun ju lọ òun náà tó yẹ kí ni ò lè wà ń pé ẹni tó wà á sábà bí ẹ̀rí nínú bàjẹ́ bàjẹ́ kejì ní bẹ́ńbí ká máa ṣe irúgbìn rẹ̀ ẹni tí bá ti wọlé mi yóò máa já sí tó ń tọ̀ wọ́n lọ sí àyípadà ìpìlẹ̀ kan nínú àwọn ìpìlẹ̀ rẹ̀ òun náà ní ilé tí a lẹ́nu ìsọlọ́mọ́ ọ̀bàdàn sọlá tún dábì sí lọ́wọ́ ni ẹni ẹ wá lọ yìí ọlọ yìí tí mo lè rí kánìkà lẹ́ni tó ti pé tùmọ̀ rẹ̀ náà ní ká tẹ̀ lánàá sọlọ́lọ́ àlùbàdàn sẹ́lẹ̀ wá ṣe tiẹ̀ pé kí n ṣe tẹ̀lé àtẹ́bí bí kò sí pé ká máa sọjọ́ òbí rẹ̀ ní tí ò ṣe táwọn tàbí rẹ̀ ò ṣe téèyàn bá ti wá lọ sẹ́rù eléyìí wò ajá ti fi pàápàá ìfẹ́ téèyàn lè ti súnmọ́ lọ ó ń tọ̀hún ti parẹ́ nìyẹn pẹ̀lú ìjọsìn lọ́lọ́ gbé wọ̀ irú yìí táwọn ọkàn yóò máa ń ṣe táwọn náà máa ń ṣe kéré sí tí wọ́n ra àwọn ní àdínẹ́bí àyíṣà àrè ìsọlá tàbí ìdílé bíbí àkàtà yìí báyìí tún lè wù. bíbí àwọn làwọn yẹn ti òun náà ní kí wọn lọ mú bíbí àmà àzìmù bíbí àmà sọ fún àwọn ká nẹ́ẹ̀lì jáde wọ́n gbé yẹn wọlé ìní ìta nẹ́ẹ̀lì bá ti àti wọ́n gbé yẹn wọ́n kọ́ fi fún ẹ̀sìn ìní ìta nẹ́ẹ̀lì bá jáde kó lọ ẹ̀sìn ìní ìta nẹ́ẹ̀lì yẹn kẹ́ẹ̀sì lẹ́sìn. tòun máa rí pípọ̀ nínú àwọn ọ̀dọ́ láwọn ṣe ọjọ́ ọjọ́ nẹ́ẹ̀lì ẹ̀ máa rí wọn tààrà wọn bí aṣèkúrò wọ́n ti àgbọ̀n ni làgbọ̀n ọ̀yà èyí sì fi bọ́lá wọn ọba àlejò láti dá wọn yẹn àwọn ni wọ́n yọ nǹkan ni wọ́n fi bẹ́ẹ̀ ẹ máa rí àwọn ẹgbẹ́ láwọn àwọn tí ń fi ànẹ́bì tí wọ́n ṣe ń jẹ sí mọ̀lẹ́lì tààrọ̀ ohun yóò bílù òd ẹ máa rí ni wọ́n máa wọ sọ́lẹ̀ ẹ máa rá àwọn ìyàwó wọn wọ́n máa sinra lẹ̀ káàkiri nígboro ni ẹ̀rí wọ́n ṣe ń di ìfẹ́ tòótọ́ wọ́n ṣe ń di ìfúrọ́ ayọ̀ àti ìfúrọ́ káwọn àwọn akọ̀rí pàṣẹ bíi ìfarajà wọn kiri yóò o abala sọjọ́ bí àtẹ́bí ti farajọ kiri yóò di o káwọn náà láwọn sọjọ́ bí àtẹ́bí àyíṣà àlejò sọlá tó òṣìṣẹ́lẹ̀ ọ̀hánà ẹ̀yìn náà bẹ́ẹ̀ dẹ̀ni kéèyàn farajọ àwọn ẹlẹ́sìn mi àtẹ́bí sọlọ́lá sẹ́lá ti kọ́ wá lórí eléyàn nínú hadith abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma wọ́n mọ̀ tẹ̀sán ní ọ̀wọ́mí ọ̀gbọ̀nmí ẹni yóò tọ́ bá farajọ kan ó ń sọ̀rọ̀ ìmọ̀ àti ọjọ́ ọjọ́ àtẹ́lẹ̀ yìí káwọn yẹn ń sè irú ẹni yẹn ajá sí fẹ́ni yẹn tẹ̀ kí ikú ikú àwọn ẹni ìdájú rere nìyẹn ó ti gbé dáhùn pé yẹn fẹ́ràn nẹ́bì á fẹ́ràn nẹ́bì dáhùn ẹni yẹn ẹ̀rí ìyẹn wá bẹ́ẹ̀ lọ àtẹ́lẹ̀ wọn ni àwọn ẹni wọ́n fẹ̀mí wọn lẹ̀ wọ́n fara lé wọn lẹ̀ wọ́n fi dúkìá wọn lẹ̀ nítorí wọn dá nẹ́bì mú wá bóun ní kàn yẹn ó sì yẹ babalá fẹ́ nìyẹn bákan náà ẹni tí bá ń dirú ọjọ́ bíi ìdólóhùn ṣe mọ̀lúdì àbúrò ẹ̀ pàṣípẹ́ẹ̀tì níbẹ̀ ẹni yẹn tó ti kó sínú tàǹdẹ́mì sọ́lọ́lọ́ àyọ̀sẹ́lá tó kọ̀ wá nípa rẹ̀ òun náà ní àyè ìgboro torí kò sí bí wọ́n ṣe ṣe mọ̀lúdì tí wọn ò ní tàǹdẹ́mì tayọ kò tọ́lọ̀ gbèmí àdẹ́bí sọ́lọ́lọ́ àyọ̀sẹ́lá ó dẹ̀ ti kọ̀ wá níbi eré onílẹ̀ ẹ má yìn mí bòrò gẹ́gẹ́ bí àwọn ọkùnrin yòówù tí wọ́n máa ń gbà tí wọ́n ti ń sápẹ̀yẹ̀ tí wọ́n ti yan lẹ́yìn ẹ̀yìn ta láyé ìbòrò ẹ̀rí ẹ̀sìn mi lẹ́rú ọlọ́run ẹ̀rí bá tí wọ́n ti mọ̀jú bì kò lè ṣe é sí láéláé tí wọ́n wà níbi wọ́n ti ti mọ̀jú bì kí máa ní ẹ̀rọ ọlọ́run làdẹ́bí òjijì ọlọ́run wò ní gbígbẹ́ kí wọ́n tó kó jòkó yẹn wọ́n padà pè é lọ́lọ́run náà ẹ̀rí irú ẹni tó bá sì ti kó sínú eléyìí ajáde bí wọn táà nẹbi sọlọ lọ àrẹ sọlá tọkọ nípa rẹ̀ òun ni wọn ti kó sí yẹn bákan náà ẹni tí bá ń ti bídí àwọn ẹlẹ́dì wọn tọ̀ wọn fi kọjá ẹnu àlà sí kẹrí aláàlẹ́ nìyẹn nípa pẹ́ta níbi àtẹ̀lẹ́ sọlọ lọ àrẹ sọlá ọba lọ fi ọdún míì fún ọdún sí kẹrí aláàmàtì ẹni bá àwọn mùsùlùmí wọn wá lọ ọdún bíi fún ọba pè ní ọdún gíní ọdún mòlúdì ìkọjá àlàtì lélẹ̀ bákan náà ní máa fi mòlúdì ìdíje àti ìtúni nípa ẹ̀dá tọ́lọ́wọ́ ọba dà lẹ́bi sọlọ́lọ́wọ́ àdìdí wàhálì wọ́sẹ̀dọ̀ wọ́n tẹ̀ tó wá ní yẹn ní ti tó tóbi ní ọlọ́ òjijì ọlọ́run tó gbogbo àìsàn ó ti kìlọ̀kìlọ̀ fún wa wọ́n ní ìjẹ́ tó wọ́n kúló wà kìkì ẹ tọ́ra ayé pẹ̀lú máa tàbí dúró ẹ̀ torí mo tó kó fàrùn báwọn ẹni tó ṣáájú yín nìyẹn ẹ̀rí àtìlú bọ́lá ọkọ wa ti ọkà sínú àti ìṣèṣínú ádẹ́sì má gbàgbé wípé àṣejù òun gan ni àkọ́kọ́ ohun tó sokùn fáyẹ́ bọ́ fáwọn ọmọ àdẹ́sì ádàm ẹwà nẹ́bí ádàm ọ̀sán nẹ́bí inú òkú àlejò sọlá kò pẹ̀lẹ́ ẹgbẹ̀rún ọdún níbẹ̀ láàrin wọn gẹ́gẹ́ bá gẹ́gẹ́ bí afa ọ̀sẹ̀ ní abẹ́ẹ̀sì rọ̀dí ọlọ́run tẹ̀lé àdìsúná tí wọ́n ti fi díẹ̀ múlẹ̀ wọ́n ṣẹ́ bọ̀. ó tó padà jẹ́ àtìgbà nẹ́bí lọ àlejò sọlá tó sọlẹ̀ fún àlà níbí yìnyínà ẹ̀ẹ́dì àti sáà nípa lọ sọ àwọn ẹni kan tẹ́ sọ níwájú ìṣòwò ìyẹ̀kú ìyàwó nẹ́sìrù ẹ̀dínrẹ́ làwọn ènìyàn. àwọn èèyàn mọ̀ wọ́n léyìn dáadáa gbàtà àwọn ènìyàn wá jáde láyé àwọn jẹ́rẹ́sàn àti dáàdì lọ ka wọn pé ṣẹlẹ àwọn ẹni rè ẹyà fọ́tò wọn ọyẹ kágbàgbé wọn wọn yà fọ́tò wọn pé tàbí ní ẹ má yà fọ́tò fọ́tò rẹ ọ̀padà tó tàbí wọn máa bọ́ lọ́ba ẹ̀jẹ̀ bàbá rẹ ìwọ náà tí bá rí bàbá bàbá rẹ ìkẹrin ní ìdí ọmọ bó ti bẹ́ẹ̀ lè máa wò ó ká ah, àti bàbá tó dálé wá lẹ́ni yọ padà ṣe mọ kẹ́yìn rẹ ọyẹ kẹ máa lọ sáyé wọn ni kẹ máa lọ sí wọn afọwọ àtúntò ìfún abẹ́rẹ́ lọ sí ọlọ́run náà àti wọn ìwọ ló ti yẹ lẹ́yìn àwọn èèyàn ti gbàgbé ẹ̀kọ́ tán mí lọ́ba di pé wọ́n bá lọ sí àwọn ènìyàn ìpele àwọn ènìyàn ẹni rè ni ìsàtìjú níbi ìfẹ́ ẹni rè irú ẹ̀ náà ló fẹ́ wáyé nípa nẹ́bí sọ́lọ́lọ́ àlùfẹ́lẹ́mú àtẹ̀jú wọn bíbọ̀ ìdè àdéjà lẹ́nu wọn á fà bọ́ ọba nínú ìjà máa lè bọ̀ lónìí lórí tí wọ́n bá padà àtẹ̀jú kó níbàjẹ́ wọn tí wọ́n padà máa rí ọ̀rọ̀ ìbọ̀jú bí kí wọ́n gbórin àdìgúrídà lérí kí wọ́n gbé jáde wọ́n sọ pé ya adira malikaliki máa lè má lè ayọ̀ lóbi yìí ìwọ́n lọ lápọ̀lé jùlọ ọ̀sẹ́ni bí paradì láàdìlà àyẹ̀lẹ́sà adébíyí bá yà wọ́n lọ lápọ̀lé jùlọ gbogbo ẹ̀dá ọ̀sẹ́ni tí mo lè paradì ìwáàkà yàtọ̀ sí ọ ẹ̀dá gbogbo lọ́wọ́ àti tọ́lọ́wọ́ bá sí ìdá olórí ádì ìsìlẹ̀ àdìní nígbà tí ṣẹlẹ̀ tí máa ń kó ní ṣẹlẹ̀ tí ó kó gbogbo yẹn pọ̀ tó bá dé wọlé paradì tó wá lọ́nà wà nígbà tí yẹn ló wọn fara tà lẹ́ni tí wọ́n tó wọ́n bá ń ṣe bí mọ̀lódì nìyẹn ẹ̀rí ẹ̀yẹ ń sọ̀rọ̀ ọ̀ba ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀ akọ́lá burú yìí akọ́lù kọ́ lè ha dà أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشاهد هذا المغارب أستغفر الله إليه إنه هو الغفور الله وحده والصلاة والسلام على ما لا نبي بعد وبعد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فاتقوا الله عباد الله وتجنبوا البدع من الاحتفال بالموت النبوي الشريف. آمين. nínú àwọn lábúrú èyí tó ti fọ́ wà níbi ká máa sọ wípé àti olùmí òun náà ní pé ẹni tó bá mú ọjọ́ kejìlá oṣù rọ̀lú làwùjọ láti máa fi tọ́wọ́ ìdùnnú ìgbẹ́jọ́ yẹn wọ́n bí àtẹ́bí ẹ̀rí ẹni yẹn ìfẹ́ tó sọ fóun ní sàtẹ́bí yẹn èébú ti wà bẹ́ẹ̀ o nítorí pẹ̀lú ẹnu àwọn olùmọ́kò pípé ọjọ́ kejìlá oṣù rọ̀bì làwùwẹ̀ òun làbẹ́ni jáde láyé ọlọ́lọ́ọ̀mọ́ àdìwà. káma sọ pé ọjọ́ kejìlá oṣù rọ̀bì làwùwẹ̀ ni wọ́n bá lẹ́bi ẹnu àwọn olùmọ́kò yìí. sọ́ra àwọn ọ̀tá jagunjagun ní ẹnbẹ́ tá a máa ń gbé kí ilé òrin lẹ́wọ̀n. lọ́sẹ̀ kọ́ wà nínú mímọ̀ ṣẹ́ẹ́ wọ̀lá yẹ orin lẹ̀ bí ká máa sọ pé twelve rọ̀bí lẹ̀ awọ̀ ẹ̀ èyí tá a di mẹ́fà yìí ká pé jọ́ kejìlá yẹn ni wọ́n bá fẹ́ mi wọ́n máa ń kọ́ sínú sákàdá tó sọ ṣùgbọ́n kò orin lẹ̀ nínú àwọn ni wọ́n máa ń sọ lè àti ogójì ogójì ni years orin bí pé àdáwà tó dáwà tá nẹ́bí ṣe ní kọ̀kọ̀ ọdún mẹ́ta ló fi ṣe káwá sórí ẹ̀ pé láàánú ẹ̀ bá ta bá wà sí kẹsílẹ̀ fún mọ́ wa ọdún mẹ́ta láàbì ṣe ìpínlẹ̀ mọ́ yẹn gbogbo àwọn eléyìí orin lẹ̀ àwọn ọ̀rọ̀ yẹn pọ̀ tó ti fi orin lẹ̀ ṣùgbọ́n máa ń pọ̀ lẹ́nu wa ká máa fi ṣètò so nípa bẹ́ẹ̀ tí a bá mú ọjọ́ méjìlá rọ̀dúnlá wà téèyàn ló ń bẹ́ máa fi ṣe ọjọ́ ọjọ́ àtẹ́lẹ̀ sọlọ́wọ́ àdìgbà sọlọ́ ajá tí kò ń tọ̀ àtàwọn ń bẹ ń bì ìfẹ́ tó lóun ní sànẹ́lì tọ́lẹ̀ nu àwọn olùmọ́kù ìdè ọjọ́ kejìlá náà sọ̀rọ̀ nílà ọgbà ìyẹn gan-an òun ló rìnlẹ̀ pé òun ló ti di ìdí ọjọ́ tí anẹ́yìn sọ́gbọ́n bá wà níbi wàhálà ọ̀sánlá gbogbo láyé. káàbà tẹ̀lé ọjọ́ òbí rẹ̀ náà láti àmì ẹ̀sọ́ ni èyí tó súnmọ́ ní wípé bí ọjọ́ ọmọ ti ti bọ̀ ìjọba ọjọ́ kẹsàn-án nínú oṣù ọdún àbáwá ọjọ́ yẹn náà mọ́tà àgbàdànà lọ́ọ̀bù bí àdàlẹ́ o ọlọ́run ní ká kọjọ́ yẹn sí àmọ́jọ́ tí wọ́n bá nẹ́bí ẹ̀yìn sá àmọ́jọ́ tí wọ́n bá nẹ́bí wa ọlọ́run ní àdúgbò láti ẹ̀mí gbogbo mọ́padà tẹ̀síwájú wọ́n rí i pé ọjọ́ yẹn gẹ́gẹ́ ọjọ́ kẹsàn-án sọ̀rọ̀ bí làwọn wà ní ọjọ́ èyí tí yọ ọkọ̀ síbi ọjọ́ mọ́ndé ti bọ̀ àti ọjọ́ mọ́ndé ti yẹn rinlẹ̀ ìpéjọ mọ́ndé wọn bá nẹ́bí sọ́lọ́lọ́ àdìwájọ́ sọ́lá àdìwájọ́ sọ́lá ní ká bá gbà wẹ́ńdà ẹ̀ ẹlòmí o tún dá dídí àkẹlẹ fẹ yẹn òun náà lè sọ pé òun náà ti amọjọ tí wọn fi wọn àlàrúbá lọkọ sí àbẹ́ni wọn bá tẹ̀lé ọbí sátọ̀dé náà wọ́n bá gbọ́dọ̀ gba ẹjọ́ sátọ̀dé wọ́n tẹ̀lé wọn pé ọjọ́ sátọ̀dé òun ni wọ́n bí òun ni wọ́n máa fi gbà rẹ̀ bí díà ni o ó dà tọ́ báyìí pé mọ́tì wọ́n bí yẹn èèyàn gba èèyàn gba rẹ̀ láti yẹn fáwọn sọ̀kọ́lá ní ká gbà rẹ̀ bẹ̀ láti fi súnà kẹ́kẹ́ fáwọn sọ̀kọ́lá ń gbé má gbà èèyàn ní gbàládà o tó tọ̀ bá ní a jọ kẹ́lẹ́ wọn jọ bí àtàlẹ́ ní ìgbẹ́ wa ń sọjọ́ òní lónìí òní mo ti gba awẹ́ yìí omi òfin ta sọjọ́ òní ẹni kẹ́rì àti tànẹ́lì èyí ti ìlànà ẹ̀sìn. sọ nípa bẹ́ẹ̀ ẹ̀tọ́ bá dẹ òun tó ti pé ó mú tó ẹ̀kú rọ̀ nílà áwọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti máa ń mú yẹ tí wọ́n láwọn fi sọjọ́ bí àtẹ́ni sọlọ́ọ̀ tọ́lọ́jọ́ yẹn ni ó kò lọ́dọ̀ àwọn olùmọ̀ ìbíjọ́ yẹn ni àtẹ́bí sọ́lọ́lọ́ àìsọ́lá tó jáde láyé. ìyá ìgbàdàlá ẹ wá rí mọ̀lì dì tí wọ́n máa ń sè wọ́n ká àwọn bàbá yóò dúró kù sínú. ẹni ọba ti lọ bẹ̀rí ó ti bọ́ bẹ̀rí èyí ò rí bí kádárin máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kádárin dàrúdàpọ̀ láàrin ọkùnrin àtòmìnrin ẹni fáwọn ọ̀daràn kẹ́mi wọ́n tún pè wọ́n níjà àfàríjà àwọn sẹ́n àwọn sẹ́n ilé oníkọ́lù kẹ́ tó tún máa mú gbogbo lọ rẹpẹtẹ wọ́n máa ṣe bí káwọn eléré fúti ọba àti báyìí lẹ́gàn ni ẹ̀mẹ́nu mọ̀lúdì ẹ̀mẹ́nu ni gbogbo àwọn ẹni tí wọ́n jẹ́ òpìdá àwọn mùsàwìrì wọ́n sàkàrà gbogbo wọn máa jáde tí kálukọ́ máa kó ilé oríṣiríṣi jáde àwọn ẹgbẹ́ máa ń gbé fẹ́rù ni wọ́n bóde kálukọ́ máa ṣe gbogbo náà rẹ̀ gbogbo àwọn kẹta kàlẹ̀ ìgbádá kàkà yìí lùkùnú bá àwọn ẹ̀ṣẹ̀ nílà ni ẹni ọba lọ tí èsì kọjá ní ẹ̀fọn fẹ́ fi súnmọ́ lọ́wọ́ ọba ni wọ́n sọ̀rọ̀ lẹ́sẹ̀ ẹ̀ wá ní tó ń sọ̀rọ̀ máa lọ pé ẹ̀ṣẹ̀ ló wọ́n fi súnmọ́ lọ́wọ́ ọba ẹ̀rí pélé yẹn ọ̀daràn nílà ni títí ẹ̀ tún lágbára ní tẹ̀lé àkọ́kọ́ lọ. ìyá yín bá dàgbà nínú àwọn aláwòrán èyí tó wà fi mọ́lúdì tó láwọn máa ń tẹ̀yàn wọn ni kótó kó sínú oríṣiríṣi ibi ká máa ti fáàrí ìdí àpá ẹni ká máa fowó ló jẹ́ lọ́nà sí ọ̀tọ̀ adẹ́sùn máa gbàgbé sínú sàtẹ́bí sọ́kọ́lọ́ àìsọ́lá sọ́kọ̀ fún àwọn náà ní ìdánwò àtúntò kéèyàn fowó kó pẹ̀ fowó sí àtàtà gbogbo omi lọ́ba ti ṣe pé ọjọ́ kí mùsùlùmí kọ́ ní one thousand sí tí wàá lọ ní ten thousand ó ti di israf àbọ̀yẹ kọ́ ní one thousand sí tí wàá lọ yọ ó ti di bókúlù nìyẹn bẹ́ẹ̀ dẹ̀ ní one thousand yìí ò lè wúlò ọ̀dà nìyẹn kejì

ẹ̀rí tó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn déwù déwù tí wọ́n láwọn ṣe mòlídìí wọ́n padà tó ṣe mòlídìí tí wọ́n lẹ́ẹ̀ báyìí ẹ̀ wá rí ṣé wá rí ká máa ṣe àwọn mọ̀wálídìí àwọn di tọ́pọ̀ níbi wípé wọ́n máa ń ṣe bí twenty eight mòlídìí gbà mí wọ́n ṣe ti sọ̀rọ̀ wọ́n ṣe ti gbogbo ẹ̀ wọ́n ṣe ti anẹ́mí wọ́n ṣe ti déwù rẹ̀ wọ́n ṣe ti gbogbo àwọn mòlídìí rẹ̀ gbogbo tí wọ́n náà ni wọ́n ti wá padà ẹ̀rí tẹ́lí gbogbo eléyìí àwọn ọ̀tá ìsìn ti sápamọ́ sábẹ́rẹ̀ bẹ̀tẹ̀ àwọn mùsùlùmí òwúrà wọ́n bẹ ká wéèsì wò wá wọ́n tẹ̀ fẹ́ ká ba àkókò wa jẹ́ àkókò tó pàtàkì lọ́dọ̀ ọlọ́wọ́n bá subhanahu bá ń fi àsìkò lọ búra sábùkọ́ pàtàkì ni ọlọ́run ń pòrú búra sábùkọ́ pàtàkì ni búra sábùkọ́ pàtàkì ni mú ọjọ́ àràfà ó fi ń ọjọ́ ẹ̀rí àwọn ọ̀gá ìlú ti sá pamọ́ sábẹ́ rẹ̀ wọ́n fẹ́ ká fi àkókò wa ká fi ṣòfò láti lè yí ojú wa kó níbi èsì táwọn ọ̀gá ìlú bá ti dálé wa lórí pẹ̀lú gbogbo ọjọ́ ayé wa kò sí ohun táàbì ti fi jò lọ àtayọ lẹ́sẹ̀ àwọn ti parí ti kiri àti parí ti sẹ́yìn tí mo là ń lọ báyìí sọ̀yọ́ ni o ra ìlànà ìlànà ìyẹn wọn àti ọmọ wa sùn lé nígbà parí sọ̀yọ́ mo là lọ báyìí ọgọ́ à èkó ló tún dàbá yọ ọ̀sàlà ó tún kwara wọ́n lè so lọ wọ́n fẹ́ so bíi fifteen gbà ní wọ́n làwọn branches táwọn ní káàkiri gbogbo ẹ̀ náà làwọn ṣe yíkáyíká ẹ̀rí tí ẹ bá gbogbo ọjọ́ ayé yẹn sòfò báyìí níjẹ́ o láti lo pápá tí àtàwọn ọ̀gá nìyẹn láti lọ yìí ẹlòmíín ti ń kírun létí fún ìbíyà orí ẹ̀mí ìlọ́kọ̀ rẹ̀ tẹ̀ nìkan yìí kó lẹ́tí wà ẹnu tí tí ń fi kí wọn tó fi ya rẹ lágbájá yóò tún lá àwọn ẹlẹ dáadáa bàbá bàbá rẹ àwa àti ẹ lájọ dámọ́tọ́lá ti bíbà yìí lẹ ẹnu wọn gbá ní orí bẹ́ẹ̀ fún un. tòun gbàdá wà gbogbo àkókò ṣòfò báyìí níjẹ́ ọ̀la tó lọ kọ́ bá ti àṣẹṣe wa ẹlòmíràn máa bá yàgbé títì wọn rẹ ti dọ́kà máa ń ṣe lẹ́jọ́ láti gbòdì máa wà kí tó délé báyìí apáríjọ́ kan bí àtàtẹ̀tẹ̀ lé mi nìyẹn ìyá ìmọ̀ ọ̀pọ̀lọ́ wọ́n ní aláàjì nǹkan kan mọ́ wá wá o kí ló dé màmá irun tí wọ́n wí rú kú ìmọ̀ o àwọn sì ti kírun ní ìsopéjì ọdún ti pé báyìí o ọdún yẹn. nígbà tá a máa wí sí gbogbo ọjọ́ ayé fẹ́ lórí ipá ìjọ káàkiri àti lòdì gbọgbúgbọgbú àfẹ́sì káàkiri. ìjọ láti lọ kọ́ irun táwọn irú kú ẹ ti wo bàtà yẹn sùhánà rọ́bì yàrá àwọn ìgbọ̀lẹ̀ yóò tó kọ̀ àdéhùn táwọn yóò fi dáadáa subhana rabbi al-a'la ńgbò lè yóò lọ bọ àdéhùn táwọn yóò láàrin ìborí kalẹ̀ méjèèjì lọ́sì ìgbérílé lọ́sì ìgbérílé ẹni tí ọkọ mi ní yóò lè rí mi ọjọ́ tí èpè ní òkú mi lẹ́jọ́ tí ẹ̀ka bẹ́ẹ̀ wù ìdí ìyá yẹn lọ́sì ìgbérílé lọ́sì ìgbérílé ìgbérílé ìkú ìní ọ̀bà rí táàbà wà tó gbọ́ ọjọ́ ayé tó ní ọ̀la tó lọ kẹ́kọ̀ọ́ ẹ̀ fi wa èyí tó ti pé á ń dẹni ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala اللهم إننا علمنا أن حقيقة محبة النبي صلى الله عليه وسلم اتباعه فاجعلنا متبعين غير مبتدعين اللهم انصر الإسلام والمسلمين وانصر السنة والسنيين ولا تجعل للمبتدعين على صديقين سبيلا ولا تجعل للكافرين على المؤمنين سبيلا اللهم إننا قليلون فكثرنا على الحق وأنقل السنة والسنيين في هذه الأحياء أبي الله الله أبو داوي موافق الصواب اللهم صل سوا كما سوا àwọn tó ń gbádùn ní wa mú lọ́kùnrin àgbàdo jẹ́ alálàáfíà ọlọ́mọ wa la àpáta wa la mú ìjà ìdìbò fún wa láàyè ìdìbò yà ọ ọlọ́mọ àti sọ̀rọ̀ rẹ̀ sọ wa ọ ọlọ́mọ dàkùnrin náà pẹ́ lórí ẹ̀sìn rẹ̀ ọ ọlọ́mọ dàkùnrin náà wà ní gbogbo àbúrò wáyé lásìkò yìí àti ọlọ́run wa subhanahu wa ta'ala gbogbo àwọn ẹni tí wọ́n kú sórí ẹ̀sìn rẹ̀ lọ́dọ̀ dàgbà ní orí yìí wọn òṣìṣẹ́ nìkẹ́ wọn àwọn alẹ́ dàgbà